ẹ kú àbọ̀ sórí channel mi mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà káàkiri ilẹ̀ Yorùbá mo kí wa lápapọ̀ bẹ́ẹ̀ ni mo kí àwọn bàbá mi lọ́balọ́ba àwọn bàbá wa látòrí ọ̀nìrìṣà káàkiri gbogbo ọbalẹ̀ Yorùbá pátápátá mo kí gbogbo wa lápapọ̀ bẹ́ẹ̀ ni ojúbà forí adé mo tún dé mo tún dé. Ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú wa n ló tún mú mi wá n ló mú mi wá á dẹ̀ sọ tí a yéra wa. Gbogbo wa ń pariwo pé ìlú le ìlú le gbogbo wa ń pariwo à ń pariwo um nǹkan ò rọgbọ gbogbo ọjà kò ṣé dé mọ́ báyìí nísìnyìí àwọn nǹkan tá à ń rà ní pọ̀n márùn-ún tẹ́lẹ̀ ó ti gbówó gegere tágbára ọ̀ka ọ̀pọ̀lọpọ̀ gan mọ́ oúnjẹ tá à ń jẹ agbára ọ̀ka mọ́ aṣọ tá à ń wọ agbára ọ̀ka àwọn irinṣẹ́ wa lóríṣìíríṣìí tí à ń lò níbi iṣẹ́ oníkálukú wa kàkà lágbára fi ń ka báyìí àwọn tá a ní gan tí à ń lò tó ti darúgbó gan àti tún àbí àti ràmí gan ó dì nira bẹ́ẹ̀ ni gbogbo wa ń pariwo pé ìlú le ìlú le. àwọn kan ń pariwo ọ̀gọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ní ń pariwo wípé owó tí wọ́n fi kún owó epo sọ́bsìdì tán láwọn yọ ni tí wọ́n fowó kún petrol wọ́n fowó kún dísù wọ́n fowó kún kẹró wọ́n fowó kún gáàsì ńlọ́fà tí gbogbo nǹkan fi lé tí gbogbo owó ọjà ń lọ sókè gegere lágbára oníkálukú ọ̀ka mọ́ bẹ́ẹ̀ ni oníkálukú ń sọ ẹ̀dùn ọkàn rẹ̀ àwọn ní àwọn kan ní ń kọ́ wípé ìjọba tí wọn ò sí bọ́dà tí wọ́n ti gbogbo ọjà tó yẹ kó wọlé tí wọ́n ti mọ́ta ẹni ò jẹ́ kí ìlú òtúbà kó tùsẹ̀ àwọn kọ̀ọ̀kan tí ń pèsè ọjà náà fún wa lórílẹ̀‐èdè wa yẹn ń gbowó lé bó ṣe wọ́n ń tó wo oníkálukú àbí ń tójú oníkálukú rí bó oníkálukú ṣe rí sí lóun kálukú ń sọ ọ́ bẹ́ẹ̀ ni bọ̀ pẹ̀lú òye tèmi fi wò ó <laughs> ah, ṣe rí mò ń pariwo àwọn nǹkan kan kó tó di wípé àdìbò kó tó di pé campaign dé tí campaign tún fi dé mo tún ń pariwo rẹ̀ wípé ẹ má jẹ́ ká tara wa ẹ má jẹ́ ká tara wa fún àwọn olóṣèlú àwọn olóṣèlú tí àwa ń wò yìí wọn ò nífẹ̀ẹ́ wa àwọn olóṣèlú táwa ń gbé gẹ̀gẹ̀ wọn ò gbé wa gẹ̀gẹ̀ báwa ṣe mú wọn kọ́ ni wọ́n mú wa ṣùgbọ́n tá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tùbà tùsẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ogun gbogbo tùbà yóò tùsẹ̀ ẹni tó sì wù wá kó worí ipò ní ògòrí ipò ó sì àwọn tí ó lo agbára lórí wa láti gorí ipò ní ògòrí ipò ọ̀nà agbára pọ̀ tí a fi ń gorí wa àwọn míì bíi jàǹdùkú wọ́n ń lò àwọn míì owó àwọn míì owó jàǹdùkú lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn débi wípé tí ìbò bá ti súnmọ́ àwọn tó jìnnà sí wa tẹ́lẹ̀ tó jìnnà réré látìgbà tí wọ́n ti dìbò tán tí wọ́n ti wọlé tí wọ́n ti la Àbújá ni wọ́n ti lọ wálẹ̀ ẹ̀yìn ibi tí ọ́fíìsì wọn wà bí wọ́n ti ń ṣe mítìǹ wá bí tí wọ́n ti ń ṣiṣẹ́ nílé ìjọba tí wọ́n ti kẹ̀yìn sí wa tí wọ́n wa mọ́ àwọn ọ̀ràn ti pé àwọn fi ẹnìkan sẹ́yìn gbogbo tó yẹ kó wọn si sí gbogbo tó yẹ kó wọn ṣàtúnṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe é sì hàn sí gbogbo wa. àárín yẹn lèmi wá ń pariwo yẹn wípé ẹ jẹ́ ká ronú dáadáa o ìbò mélòó tó ń bọ̀ fẹ́ dì yìí ẹ jẹ́ ká ronú ẹ dẹ̀ jẹ́ mọ tí à ń ṣe ẹ jẹ́ ká mọ tí à ń ṣe ẹ jẹ́ ká mọ ibi tá à ń ti ń mọ a dé ẹ sì jẹ́ ká mọ tí mò ń pariwo nígbà yẹn ní ọ̀nà tó jẹ́ wípé àfi ní gbéra wa lólóṣèlú lọ́wọ́ àfi ní tara wa lọ́pọ̀ fún wọn torí èmi ṣe wò ó òṣèlú ẹrú wa ni wọ́n jẹ́ olùránṣẹ́ wa ni wọ́n jẹ́ gbogbo tí bá ń dùn wá lọ́kàn ká sọ fún wọn ká rán wọn pé ẹ sọ fún ìjọba o nǹkan báyìí láǹfẹ̀ nǹkan báyìí láǹfẹ̀ kún sí lọ jíṣẹ́ wa fún wa ní ààbò padà ní tàǹfẹ̀ nìkan ó ṣe fún wa kínú wọ́n dẹ́dùn àwọn nǹkan míì gan tá a tún ro kàn tá a mọ̀ wípé a agbára ìjọba ká láti ṣe fún wa tó sì ṣàǹfààní fún gbogbo aráàlú wọ́n tún wá ṣe fún wa olùránṣẹ́ wa ni wọ́n jẹ́ ṣùgbọ́n bíi tí àbí gẹ́gẹ́ bí a ṣe máwọn olóṣèlú ọwọ́ tá a fi mú wọn ó wá dàbí ẹni wípé a ti gbé ẹrú sípò baba sípò ọ̀gá a ti gbé ọ̀gá sípò ẹrú ẹ ń lọ jẹ́ kí gbogbo nǹkan ó nira àwọn tó jẹ́ wípé àwa la yàn wọ́n síbẹ̀ olùránṣẹ́ wa ni wọ́n jẹ́ ní tá à ń bá ń fẹ́ ni wọ́n ó ṣe iṣẹ́ tá a bá fẹ́ iṣẹ́ tá a bá rán wọn ni wọ́n ó jẹ́ kódà ìní tàn yìí tí ó bá ṣe dáadáa gan tá a sì kìlọ̀ fún kìlọ̀ fún kìlọ̀ fún tí ọ̀gbọ́ alẹ́ yọ ọ́ kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni báwa la dìbò bá dìbò tá a fi gbé wọlé a tún dìbò láti gbé jáde gbogbo nǹkan yìí lèmi ń rò ṣùgbọ́n ọ̀nà tí àwọn ń gbà ọ̀nà ète táwọn ń gbà tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú èmi sì ń la àyè wa ń gbà náà mò ń pariwo káká níwọ̀nba tí agbára mi ká wípé òṣèlú míì tó ti dé bẹ́ẹ̀ ni ìbò míì tó ti dé ọ̀nà wo láàárín tá a fi ní bọ́ sí inú páńpẹ́ ọ̀nà wo láàárín tá a fi ní lu ẹ̀bìtì ọ̀nà wo láàárín tá a fi ní bọ́ sọ́gbẹ́ ẹ̀wọ̀n tá a fi ní bọ́ sínú àtìmọ́lé ẹ́n. Eh? ọ̀nà wo láàrin tá a fi ní bọ́ sínú ìyàn ọ̀pọ̀lọpọ̀ ibi ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹnu lásán ò ṣe làákàyè ni ó ṣe é mo wá fi ń pariwo ńgbà náà wípé olóṣèlú tó bá gbowó kalẹ̀ tí fi ń kàǹpéè kò nífẹ̀ẹ́ wa olóṣèlú tó bá gbé owó rẹpẹtẹ kalẹ̀ tí ń pínwó fáwọn èèyàn gbogbo àwọn olórí àdúgbò olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan olórí ìlú olórí ìletò káàkiri káàkiri bẹ́ẹ̀ náà tó já lágbára láàrin tó di pé wọ́n ti ń pè wọ́n sẹ́gbẹ̀ẹ́ wọ́n ń gbowó ńláńlá fún wọn ọléwu ọlágbára mò ń pariwo mò ń pariwo tásìkò báyìí sì dé tí kàńpé bá súnmọ́ ẹ̀ rí i wípé <laughs> ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pariwo láwọn tí èdè òye bíà ìgbà kàńpé yẹn gangan wọ́n fọ́n wó ta ìgbà campaign yẹn gangan ni aróòtù ìlú bó jẹ́ ti kó pamọ́ wọn ó kó jáde ìgbọ́n owó yìí wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni gẹ́gẹ́ bí n tí èmi ń ṣàlàyé nígbà náà tí mo sì ń jẹ́ kó yé wa mo ń ṣàlàyé kó lè yé wa nítorí wípé tó bá ṣẹlẹ̀ tán gbogbo wa náà ní ọkàn yóò kan ẹrú yóò kan olówó yóò kan tálákà yóò kan ọmọ yóò kan bàbá yóò kan yá ni ló ti délẹ̀ yìí ni ló mú mi pariwo ńgbà yẹn wípé ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú kankan gbogbo olóṣèlú tó bá wá fún campaign òun wá pò kan ni òun wélé yìí ni òun wá tọ̀hún ni wọ́n á ń gbé owó kalẹ̀ níletò síletò fẹ́ gbẹ́fẹ́ ní àárín gbé fáwọn ẹgbẹ́ káàkiri ń gbé fọlọ́dẹni ń gbé fáwọn alágbára àdúgbò àwọn tó mọ̀ wípé ládùúgbò yìí ò tí àwọn ẹni yìí bá wí ńlábẹ́gé wọ́n múru wọn wá bí wọ́n gbó ńláńlá fún wọn lèmi fi ń pariwo ńgbà náà wípé oko ẹrú ìlà ń lọ ká sì má jẹ́ ká bọ́ sóko ẹrú ìyà tí ń jẹ wá bọ̀ látẹ̀yìn yìí ó yẹ kí làákàyè wa kó ti sọ ó yẹ ká ti gbọ́n làákàyè wa sì sọ òye wà ṣùgbọ́n ọlọ́run má fi òṣì kó má fi ìyà bá wa jà bẹ́ẹ̀ ni òṣì pọ̀ ní àárín ìlú ìyà pọ̀ láàrin ìlú débi wípé five hundred naira ọjọ́ ẹlòmíín lójú débi pé gbígbà tí ò lè tán mọ́ láéláé one thousand naira jọ ẹlòmíì lójú ten thousand naira jọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú débi pé tí wọ́n bá ti kó o fún wọn yá owó wọn wà tó bí gbàtẹ́ pé kò lè tán mọ́ pé náà wọ́n fi gbọ́ gbogbo bùkátà ara wọn gbogbo ẹbí wọn dìgbà táyé ìparẹ́ tí ó sì rí bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ó ti ń kó fún wọn yí àpò ráìsì tí wọ́n ń pín àpò ẹ̀wà tí wọ́n ń pín yìí sẹ̀mó tí wọ́n ń pín múdù mélòó agolo mílíkì mélòó ní ọ̀kan ẹlòmíì ṣé agolo mílíkì tó bá wá kàn wá àbí five hundred àti bá pín wa àbí one thousand naira tá a bá rí gbà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oòrùn tó ti pa wá látàárọ̀ dalẹ́ ẹlòmíì lọ tó fọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹlòmíì ò sì tó fọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ wọn pin náà ni wọ́n gbà ṣùgbọ́n wọ́n mọ tójú wọn rí àwọn tó sì súnmọ́ wọn tí ajọ́ ń ṣe yìí náà ni wọ́n ń pin fún kò lè kan àwọn tí ò bá sí lára wọn ẹ wá wo òbítíbitì èrò tí ò sí láàrin wọn tí wọ́n pe èèyàn pétére gbogbo tíjọba bá ní wọ́n gbé wá tí wọ́n ń pín èmi fi ń pariwo ńgbà náà ni mo fi ń pariwo wípé ẹ jẹ́ á sọjí ẹ jẹ́ ká sọjí ara wa ẹ má jẹ́ ká tara wa fáwọn olóṣèlú olóṣèlú là ń pe ọ̀pọ̀lọpọ̀ wọn ìránṣẹ́ wa làwa sì ń fojú wò wọ́n pé wọ́n jẹ́ kò rí bẹ́ẹ̀ báwọn ṣe mú wa ọlọ́jẹ̀lú ọ̀jẹ̀lú lọ́pọ̀ nù wọn kí ṣe pé èèyàn rí ò lára wọn ṣùgbọ́n wọn ò pọ̀ ìwọ̀nba pétére báyìí náà ni ìwọ̀nba pétére ni ẹ lèmi fi ń pariwo ń gbà yẹn yí pé owó mílíọ̀n mílíọ̀n bílíọ̀n bílíọ̀n tí wọ́n ń gbé kalẹ̀ káàkiri yìí ṣé è ṣe pé yá ìní ọgbẹ́yìn rẹ̀ tí kìí ṣe pé ebi òbítíbitì ebi ara àgbáyamúyamù ebi ṣe náà tí èsì pé náà ni ó tẹ̀lé ń ló mú èmi pariwo. nígbà yẹn gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi èmi sì mọ̀ pé ibi tí ń lọ́nu torí bí mo ṣe wọ́pọ̀ òṣèlú ipò olóṣèlú àjẹ pírẹsidẹ́ǹtì ni àjẹ fáìsì ni àjẹ gọ́vnà ni àjẹ sínétọ̀ ni aje ọ̀nàrẹ́bù ni kò yẹ kó ná wa ń kọ́bọ̀ kò yẹ kó ná níbọ̀dì ń kọ́bọ̀ tó ṣe bí oyè yìí èso yìí lé bàbá wa oyè gbogbo orílẹ̀-èdè ní pátápátá. gbogbo ẹni tó bá sì wù tó qualify láti ṣe náà ló lè gbà kó tí pò ń fẹ́ ṣe é tí ìwà rẹ ìṣesí rẹ àníyàn rẹ bá dáa ìwọ̀nba ló yẹ kó o náwó kò tiẹ̀ nídìí owó ṣé bá àjọ ń gbèlú yìí náà ni àjọ wà lórílẹ̀ náà tí ó sí lórílẹ̀ tó wà lórílẹ̀ méjì náà lọ mú àwọn èèyàn rí wọn tán wọ́n fi mú wọn wá sáàrin ìlú pé wọ́n náà wá gbé àpótí wọ́n náà wá dìbò kápẹ́rù rẹ̀ bá wà àwọn tó wá rí tán tó ní kó wá dìbò yìí àwọn ti mọ irú èèyàn tó jẹ́ tó tún pọn dandan kó tún náwó ànáfẹ́ kó kó tún ná débi pé ń ta dúkìá kó ná débi pé ó tún ń yáwó ní báǹkì ń yáwó lọ́dọ̀ àwọn ẹgbẹ́ míì lówó ńláńlá owó ńláńlá gbé à ọ̀dájú òun ọ̀ wọlé tóun báyìí sí wọlé gbogbo tóun yá gbèsè tóun jẹ yìí láàrin oṣù mẹ́fà òun ọ̀ san padà lèmi fi ń pariwo mò ń pariwo kíkankíkan ẹ má jẹ́ ká gbowó lọ́wọ́ wọn ẹ má jẹ́ ká gbowó lọ́wọ́ owó kankan lọ́wọ́ olóṣèlú kankan kún ọwá kàǹpé ìwọ́rọ́wọ́ èyí tí ọba tọ̀ ọ̀dà kọ́ra bó òrówó pósà bọ́sẹ̀ yọ kan bó ṣe méjì ló ní ẹ̀kan mọ́gi ibi ká ti mẹ́ni tí a fẹ́ dìbò fún ni tó bá ti di pé à ń gbé owó fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ à ń gbé owó fún mọ́sálásí à ń gbé owó fún chọ́ọ̀chì à ń gbé owó fún jùbọ́ à ń gbó fáwọn alágbára àlú à ń gbó fáwọn èèyàn pàtàkì pàtàkì à ń gbówó fún níjọ níjọ à ń gbówó fáwọn gáràjì káàkiri gbogbo àwọn ìsọ̀rí ìsọ̀rí tó jẹ́ ẹgbẹ́ à ń pinwó fún wọn ibẹ̀ láti mọ̀ wí lèmi ti mọ̀ lámọ̀dájú wípé oko ìtànjẹ ni ìtànjẹ ńlá ni ṣùgbọ́n bí mo ṣe ń sọ àwọn nǹkan ń ja ẹ̀ wọ́n ń pé kí ni lásìkò kàńpé yẹn gangan ni wọ́n fọ́nwó jáde àsìkò campaign yẹn gangan làrá ó tùlú àsìkò campaign gangan gbogbo owó tí wọ́n ti jí owó àti ti kó pamọ́ gbogbo ìgbà náà wọ́n ó kó jáde ìlú ó túbà yóò tù ṣe kálukú òrówó ṣé gbogbo èèyàn wá ní lọ campaign ní tèmi ń sọnù o sí gbogbo èèyàn ní ń tẹ̀lé olóṣèlú sí gbogbo èèyàn ní lọ́tò níbi tí wọ́n ti ń pín agolo ráìsì ibi tí wọ́n ti ń pín ẹ̀wà ibi tí wọ́n ti ń pín five hundred naira tẹ́tí ń pín hundred naira ṣé gbogbo èèyàn ní tò ń bẹ́ẹ̀ èyí táwọn tèmi ń jà fún tèmi ni wípé ìtìjọba ó ṣe tí gbogbo aráàlú pátápátá àtàrúgbó ni àti ọ̀dọ́ ni àti sàmárì ni ọkùnrin ni obìnrin ni ọmọléèwé ni ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni oníṣòwò ni òṣìṣẹ́ ìjọba ni oníṣẹ́ ọwọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọ́ọ̀mọ̀ jẹ̀gbádùn ẹ̀ papọ̀ tó fi máwọn ìjọba yìí gan. ìtẹ̀mí ń jà fúnnù ntẹ́mi ń pariwo nùgbẹ́ bá pé àwọn nǹkan sẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ń gbé òbítíbitì owó fún wọn sáwọn ló fẹ́ bọ́ gbogbo ìlú ìgbẹ́ bá gbó fẹ́nìkan kọ́ lọ pín fún gbogbo odidi ìlú gbà tí ọ̀ya wèrè kò ní pín àwọn tó bá mọ̀ wípé tí wọ́n bá padà gbọ́ pé wọ́n gbó fóun wọ́n lè pa òun àwọn tó bá mọ̀ wípé tí wọ́n bá padà pé wọ́n gbó fóun òun ò gbé kalẹ̀ tí wọ́n bá padà gbọ́ tí wọ́n lè hàn òun lè mọ̀ àwọn ni ó pè sẹ́yìn tí ó fún wọn níwọ̀nba pétére pétére tí ó fi di wọn lẹ́nu tó bá sì ti ráwọn yìí ni tó ti fowó di wọn lẹ́nu ọ̀rọ̀ bá tán yóò lò ti gbó fún gbogbo ìlú ni tí wọ́n bá sì ṣèwádìí náà dùn àwọn tí wọ́n lọ sí ṣèwádìí náà nù pé àṣẹyìn wọn yín lára wọ́n ní kàn wọ́n lára ó ti tán ibi ẹ bá ti kan ẹnìkan lára tí ẹgbẹẹgbẹ̀rún èèyàn ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ẹgbẹẹgbẹ̀rún tí wọn ò kàn lára ṣé ìlú túbọ̀ tù sẹ́niyẹn. n ló mèmí pariwo n tó ń ṣẹlẹ̀ yóò bẹ́ mi lójijì o kò bá mi lójijì mọ̀ pé yóò ṣẹlẹ̀ èmi ti mọ̀ wípé yóò ṣẹlẹ̀ ọ̀nà tí gbogbo wọn gba gbà náwó bí ẹni tí ń ṣẹ̀dá owó ni ọlọ́run ló ma ibi tí a kówó yìí sí ọlọ́run ló ma bí wọ́n ti rí i ọlọ́run ló mọ irú iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi rówó náà owó nìkan owó kékeré. kì í ṣe owó kékeré òun wájú ọlọ́ọ̀bà tènìyàn owó tí wọ́n ń náǹgbà kàbí èso owó kékeré kì í sì í sowó tọ́já wípé à ń fẹnu ná láwọn tó ná owó yẹn gbogbo àwọn tí wọ́n ná fún wọn lóòótọ́ wọ́n ná fáwọn wọ́n ní kò sínú transfer wọ́n ní béèlì owó ni ẹ ń gbé fáwọn kò sínú ọba níwọ ẹgbẹlẹgbẹ kan twenty billion twenty billion cash wọ́n gbé fún wọn tí ò sínú wípé ọkàn sàdéhùn ni kò mú ṣẹ gbogbo wọn lọ́mọdéhùn ṣẹ. ibi ẹgbẹ̀rún èèyàn àbí èèyàn bíi mẹ́wàá èèyàn bíi ogún tí a ti ń wá ipò ẹyọ kan èèyàn ogún tí wọ́n wá pọ̀ ẹyọ kan ogun wá ẹlẹ́dà nínú èèyàn ogún èèyàn kan náà ni ó sì wọlé <laughs> ibi tí mo ń fura nu wípé ṣé òun ṣe pé gbogbo aráàlú pátápátá ọmọ nàìjíríà pátápátá a ti fẹ́ wọkọ̀ one chance èmi mọ̀ one chance ni mo mọ̀ wípé gbogbo wọn pọ̀dọ̀ á padà wọ ọkọ̀ one chance torí wípé owó tí wọ́n ń ná yé ìṣòwò kékeré kódà àwọn míín náà débi pé ẹ̀rù tó ń ba àwọn aráàlú pé á ibo lárákùnrin ti rú owó tó tó báyìí bẹ́ẹ̀ ni ibi wọn ná owó dé gbogbo àdéhùn tí wọn ń ṣe àwọn ṣe lágbájá àwọn fún un ẹgbẹ́ báyìí ní iye báyìí àwọn ó ṣe iye báyìí fẹ́ nìyí àwọn ó fún wọn ìletò báyìí ní nǹkan báyìí àwọn ó fún lórí ìlú kan iye báyìí gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ní ọmọdé òṣẹ gbogbo ẹ̀ pátá ni wọ́n máde òṣẹ kò sí nínú wípé bóyá gbogbo ń tọ́ sọ inú nǹkan mẹ́wàá nǹkan méjì ló ẹtẹ owó èèyàn méjì ló mú sọ nírọ́ ni gbogbo wọn pátá ìbẹ̀rẹ̀ rú ti ń bà mí pé ha sí èsì pà ń tara wa lélẹ́yà tẹ̀ ti tara wa a ti tara wa a ti tara wa a ti wá sọ àwọn ẹrú wa olùránṣẹ́ wa a ti sọ wọ́n dọ̀gá olóṣèlú èsọ̀gá wa tó bá yé wa dáadáa o ṣe báwa la dìbò la yàn wọ́n sẹ́ni tá a wá dìbò fún tá a yàn tó ń lọ́gá wa ni ṣe bó lùránṣẹ́ ni ṣe bí n táwa bá ń fẹ́ ńlá sọ fún un àwọn ò lè jọba ti pọ̀ jù la fi yan aṣojú àwọn aṣojú tá a wá yàn yìí ṣé ọ̀gá wọn jẹ́ fún wọn àbẹ́rù wa ọmọọṣẹ́ wa wọ́n jẹ́ gbogbo bó ti lè wù káyà wọn kàǹkà tó kí wọ́n máa gun mọ́tò ńláńlá kí wọ́n wà nílé ńláńlá ẹrú wa wọ́n sì jẹ́ olùránṣẹ́ aráàlú wọn jẹ́ ṣùgbọ́n ibi tó dé lónìí yìí ajá ti èso ti pàdídà ó ti ń lé ajá èso ti pàdídà ti ń lé ajá èmi ò ní tàn yín o èṣù ó ti pàdídà ó ti ń lé ajá àwọn táwa ń pè ní olùránṣẹ́ wa tá à ń pè lẹ́rú wa àwọn lọ̀gá wa ń sìn báyìí àwọn ní ń pàṣẹ àpáàtì fún àṣẹ tìjọba gangan àwọn ń pàṣẹ ìtọ́ bá wù wọ́n ìlà wa ń ṣe báyìí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti sọ ní tí ń lọ kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ o kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ torí pé àwọn tó yẹ kó máa bẹ̀rù wa a ti sọ wọ́n di ọ̀gá àwa tó wá yẹ kó máa bẹ̀rù àwa ti wá dojo àti ń bẹ̀rù wọn ẹ ti rí nǹkan bẹ́ẹ̀ <laughs> ìgbà wọn ń pínwó yẹn mi ń sọ mò ń pariwo ẹ má jẹ́ ká gbowó kankan lọ́wọ́ àwọn olóṣèlú. ẹ má jẹ́ ká gba owó kankan lọ́wọ́ wọn ẹ jẹ́ wọn kàǹpé wọ́ọ́rọ́wọ́ tá a bá gba owó kankan lọ́wọ́ ẹnì kankan ẹni tọ́lọ́ bá wá ló mú lọ́kì ọ wọlé ẹ̀rú ọmọ ba òun gan ẹ̀rú ọmọ bá torí pé ọmọ wò wípé òun ọ̀nà kọ́bọ̀ tó fi wọlé ó wu ìlú ni á dìbò fóun òun ò sì tọrọ ojú rere ju bó ṣe yẹ lọ lọ́dọ̀ ẹnì kankan. ó wo aráàlú wọ́n wò ńlá tó kédélẹ̀ wọ́n sì wo àníyàn òun wọ́n wo akitiyan òun pé ah eléyìí ó sìn wá dáadáa iná fi dìbò fóun òní ọmọ wá sọ́sọ́ ní ọmọ wá ojú rere àwọn aráàlú gbogbo ọ̀nà ni ó gbà láti fẹ́ mú àdéhùn ṣẹ gbogbo ọ̀nà ìní ọmọ rìn láti má bàbí tó ti wá jẹ́ gbogbo ọ̀nà ni ọmọ rìn láti rí wípé ilé ọ̀bàjẹ́ oko ọ̀bàjẹ́ ọ̀nà ọ̀bàjẹ́ gbogbo ọ̀nà ni ọmọ rìn o gbogbo sukú àwọn ọmọ inú ò make sure pé òun tún ṣe gbogbo ọ̀nà tó lo oko tó la abúlé ni ó ṣe gbogbo ilé ìwòsàn pétérepétére tí ń bẹ nílùú kọ̀ọ̀kan gbogbo ẹ̀ wọ́n mójútó gbogbo ilé ẹ̀kọ́ wọn tún ṣe rin gidi tí gbogbo ó dùn wò. débi wípé owó tí wọ́n mọ̀ san skul gan gbígbà àwọn ọ̀sánwó ni wọ́n láti ẹ̀pọ̀ fẹ́ẹ́ ilé ìwòsàn wọn kọgùn bẹ́ẹ̀ wọ́n sanwó tọ́da fáwọn dókítà àwọn nọ́ọ̀sì gbogbo àwọn òṣìṣẹ́ ibẹ̀ náà mọ̀ tọ́jú wa dáadáa ọ̀nà tọ́jú ara wọn wọ́n ṣètò mọ́tò kalẹ̀ sórí títì wọ́n tún gbogbo títì ṣe ọ̀nà wọ́n mọ̀ yọ̀lé tẹ̀rẹ̀ wọ́n ta ìtítì mọ̀ wọ fàràǹdò ń kálukú ni gbogbo bó ti yẹ kí wọ́n yí gbogbo tó yẹ kí wọ́n mọ̀ ṣe gbogbo ìrìn àjò wọn tó yẹ kí wọ́n máa rìn òun nìyẹn ṣùgbọ́n ibi tá a bá dé lónìí yìí ah, ìjẹkújẹ jẹ́ káwọn aráàlú gan gbádùn ìjẹkújẹ kò jẹ́ ká gbádùn ọ̀pọ̀lọpọ̀ ti gba owó ràbàtàràbàtà ìyàlódé yìí kò sí ẹnìkan nínú àwọn tó gbowó yìí gbogbo àwọn tán mọ̀ pé wọ́n lágbára tí wọ́n lè gbógun tìjọba gbogbo àwọn tó mọ̀ wípé wọ́n ní wọ́n ní fọ̀ wọ́n léegun tí wọ́n lè gbógun tìjọba gbogbo wọn wọ́n ti fi ọgbọ́n rà gbogbo wọn ti fi stáì fi chéènì dè wọ́n mọ́lẹ̀ kò sẹ́ni ó tó bẹ̀ tó lè sọ̀rọ̀ ẹ wo ibi tí nǹkan ń lọ gbogbo wọn ti gbowó ràbàtà ràbàtà lábẹ́ ìjọba lábẹ́ campaign gbogbo wọn ti gba owó wọn ti gba ọlá wọn ti gba ipò ebi ló délẹ̀ yìí ń sìn yìí gbogbo àwọn tó yẹ kó dìde gbogbo àwọn tó yẹ kó jà fún wa ò lè jà èyí tó bá yẹ dìde pẹ́rẹ́ ẹgbọ́n bá ń dì í ẹgbọ́n bá ń dì í ilé mi wá fi ń ṣe fídíò yìí mo fi ń bi wá o níbo nìyà yìí gan ti wá ebi tó wọ ìlú lójijì yìí ebi tí oníkálukú òrò kàn. tó jáwọ̀lú lójijì tó sì kó ń kálukú ń papá mọ́ra àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtọmọléèwé àtẹ̀tí ń kọ́sẹ́ àtúnṣe oṣù kódà tó fi mọ́ gbogbo àwọn tí ń ṣèjọba yìí náà gbogbo wọn náà kọ́sẹ́ lẹ́bi wọ́n wà nínú ìjọba ebi kó ń kálukú mọ́ra ni ọ̀wọ́n ọjà ọ̀wọ́n gógó ọwọ́lú bẹ́ẹ̀ bá náà ní one million lọ́wọ́ sí yìí ní tí ó fi rà wọlé pé kéré báyìí ní ìrà tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ one million lóòdù odidi ọkọ̀ ńláńlá kan wọlé ẹ̀rí báyìí lèmi fi ń pariwo ń o nígbà campaign wọ́n fan owó ta owó mọ́ tá à ń wa yìí lèmi fi ń bi ṣebí ìjọba gangan ni báyìí àbẹ́bí wa <laughs> ẹbí ìjọba ń bẹ́ẹ̀ o àwọn tó ń darí wa ẹ̀bí wọn ń bẹ́ẹ̀ mi ò pé kò sí ń bẹ́ẹ̀ o ṣùgbọ́n àtọwọ́fà tiwa yìí gan àtẹnujẹ ń kó bá wa ń kó bá wa ti tara wa lọ́pọ̀ a ti tara wa lọ́pọ̀ a ti tara wa lọ́pọ̀ fún wọn. sẹ́ni tó ń ná òbítíbitì owó kó tó wọlé kò sí ètí ọ̀náwó nu wọn kò séyìí tó wọlé wọ́ọ́rọ́wọ́ kò séyìí tó wọlé pẹ̀lú ìfẹ́ ẹ̀yìn odò òótọ́rọ̀ délé ẹ ká sọ ọ́ òótọ́rọ̀ délé ẹ jẹ́ ká sọ ọ́ kò séyìí tó wọlé nítorí wípé torí ọlọ́run ni wọ́n sì dìbò fún mi torí ọlọ́run ìnákọ́bọ̀ kò sínú wọn táwa náà sì mọ̀ <laughs> Ah! èdè owó owó tẹ ń pín iye owó ńlá ńlá tẹ kalẹ̀ tá a sì mọ̀ pé òótọ́ wọn gbé kalẹ̀ ìgbésẹ̀ gbogbo òlú nílò lówó náà wá ká kódà òbí tó dá mi lójú dé gbogbo àwọn ìletò tí wọn gbówó dé kí tó gbogbo wọn lọ́wọ́ wọn kàn wó yìí ìyá ló délẹ̀ yìí ìyá yìí kan ni <laughs> gbogbo wa nìyá yìí kàn. gbogbo wa pátá ìlà ń forí kó àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àtará oko àtará alé gbogbo wa là ń forí kó ìyà yìí ìyà tó le ebi tó lágbára ẹni ẹ̀wọ̀n tá a dálẹ̀ ìgbà tí ń pariwo ń gbà yẹn má jẹ́ ká gbowó lọ́wọ́ ẹnìkankan wọ́n ń pé gbà kàńpé wọ́n fọwọ́ ta ìlú ó tùbà yóò tù sí ara ó tù wá èèyàn mélòó ló wá rówó òun èèyàn mélòó wọn sọ di mílíọ̀nìà ń gbà kàńpé yẹn tẹ́bi ò ti máa pa báyìí gbogbo owó tí wọ́n fọ́n jáde náà wọ́n ti gbà padà ibi èmi ń sọ̀rọ̀ lọ nìyẹn o wọ́n ọ̀gọ́ olórin kan ti fi kọrin sẹ́yìn ó ní náwó náwó màrún tó ń wá náwó náwó màrún tó ń wá ààrẹ lágbájá kì í sàpà. alubarika ló ń wá náwó náwó mọ̀ tó ń wá náwó náwó tó ń wá ààrẹ lágbájá kì í sàpà ló ń wá ẹ ti rántí eléré yẹn èmi ò ní rẹ̀ ní ì ní sọ yẹn kì í náà náwó yẹn ó ná owó tó ń owó iná fún kìrìsìtẹ́nì iná fẹ́lẹ́bọ iná fún kọ̀ mọ́ èdè kankan haúsá ni yorùbá ni ìgbò gbogbo bí ẹ bá ti pè é ní lọbẹ̀ nínáwó náwó náwó mọ̀ ohun tó ń wá náwó náwó mọ̀ ohun tó ń fẹ́ ààrẹ lágbájá kì í sàpà àlùbáríkà ló ń wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. àwọn tí ń náwó tí ń fọwọ́ tayà sẹ́rò pé wọ́n gọ̀ ni <laughs> àwọn tí ń lọ gba bí wọ́n yá ni gbówó ìjọba yìí náà wọ́n kó owó wa yìí náà wọ́n kó pamọ́ òbítíbitì owó tí wọ́n ń ná sẹ́rò pé wọ́n ponú ni wọ́n ò ponú àwọn ti rí i pé ọ̀kánjúà ni wá wọ́n ti rí i pé olójú kòkòrò lọ́pọ̀ jù nù wa wọ̀nbílíkíwọ̀bíà wọ́n ti rí i pé ọ̀lẹ òbítíbitì ọ̀lẹ ńlọ́pọ̀ nù wa wọ́n ti rí i wípé ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ràn fà á ti lẹ owó àtọ̀dọ̀ wọn lọ́jọ́ wá lójú wọ́n ti rí i pé láàrin wa àwọn míì ń bẹ tó lágbára láti ṣiṣẹ́ one million two million owó yìí ọ̀jọ̀ wọn lójú bíi five hundred naira tí wọ́n gbà látọwọ́ àwọn ẹ ti rí bẹ́ẹ̀ gbogbo ń tọ́fà náà nù àwọn náà ti wá wọ́n ti rí ìdí wọ́n ti gbé wa yẹ̀wò wọ́n ti jọ̀ wá ibi a sí wọ́n ti mọ̀ ọ́n ibi a sí wọ́n ti mọ̀ ọ́n <laughs> wọ́n ti mọ̀ pé fẹ́ràn owó bébí bá pa wá lógún ọdún tí wọ́n fìyà jẹ wá tó bá kù ìṣẹ́jú márùn-ún tí wọ́n dìbò wọ́n mọ tí wọ́n èdè wá wọ́n mọ tí wọ́n èmú wa ibi a ti ibi tá a ti wọnú páńpẹ́ gangan nìyẹn ọ̀nà tá a rìnnú tá a fi dẹrú olóṣèlú ọ̀nà tá a rìn nìyẹn wàláhì tàlà ọ̀nà tá a rìn àwọn aráàlú tá a fi kó sí wọn lọ́wọ́ nìyẹn tẹ́nikẹ́ni ò bá lọ́wọ́ wọn tí ẹnikẹ́ni ò sì wá ipò kan ní ìwà mọ̀dàrú eléyìí gbowó àwọn ọ̀gbá tọ̀ ń gbó wọn ọ̀gbá ọmọ bà wọn gan dìbò nítorí torí jésù torí ànábì muhammad torí ifá wa dì ẹni tó wù wá ń wọlé ọmọ ni kọ̀nẹ́kọ́bọ̀ kó tó débẹ̀ kọ̀nẹ́kọ́bọ̀ kó tó débẹ̀ sì wà ní lẹ̀ o kò gbọ́dọ̀ mọ́ lọ báyìí o ọlọ́ọ̀ba kó síjú àánú rẹ̀ kó sì wàwọ ọmọ orílẹ̀-èdè yìí kó má fìyà jẹ wá kó má wo ojú kòkòrò tá a ní kó má ràn wá sájú ilé ọ̀run kó má wo ojú kòkòrò tá a ní kó má fàìsàn gbé wa dè torí bébí bá pọ̀ oríṣiríṣi àìsàn ọmọ jáde ni kọ́lọ́n kó ṣàánú wa ìdí nìyẹn ìwọ̀nba lèmi ráwọn olóṣèlú ń bú ìwọ̀nba mo rí wọn bú àwọn tí ò gbádùn pọ̀ nù wọn o àwọn tí ò gbádùn rárá wọ́n pọ̀ nù olóṣèlú nǹkan kan dẹ̀ tó ń bẹ tí tó yẹ ká gbéyẹ̀wò bẹ́ẹ̀ ni èmi ọ̀hún báyá aronú lọbẹ̀ tàbá aronú lọbẹ̀ gbọ́n mo ti ń pariwo bọ̀ tipẹ́ tí ìgbà kàmpé bá súnmọ́ ìgbòsèlú bá súnmọ́ tẹ bá lọ bá pásítọ̀ kan ládùúgbò pé à pásítọ̀ gbogbo àwọn àdúgbò ti ṣe mítìnì o ẹ̀yin la fẹ́ ká kẹ́kẹ́ jẹ gómìnà pásítọ̀ ní rárá iṣẹ́ ìdọ̀tí ni irọ́ ni máa pa ń bi òṣèlú wọn èyí sòótọ́ ń bi òṣèlú ní ti pásítọ̀ sọnù tí wọn bá lọ bá àáfàá mùsùlùmí wípé à gbogbo àdúgbò ti ṣe mítìnì àti fẹnu kò sọ́nà kan ẹ̀yin là ń fẹ́ kẹ́ jọ́nẹ́rẹ́bù yóò ní àwùsùbí láì a'udhu billahi minash shaitani rajim àwọn ọ̀rọ̀ ni kí n bá tó bí ẹ̀ bá bá àwọn eléyìí tó èèyàn níwádìí jẹ́ ńnà àáfàá mùsùlùmí náà sá wọn ò ní ó ṣèlú ọ̀dà ẹ máa farabalẹ̀ gbọ́ tí mò ń sọ o tí a bá tún lọ bá táwọn ìletò kan bá tún ṣe mítìnì papọ̀ tí a lọ bá babaláwo tí a rí i pé bàbá yìí lóòótọ́ ó ní òótọ́ ó bẹ̀rù elédùà ẹ̀yin la fẹ́ ká ká ẹ jẹ pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè yìí gbogbo wa ti fẹnu kò babaláwo nígbà yóò lóun ò lè báwọn onírọ́ tó àwọn olóṣèlú pa irọ́ òbítíbitì irọ́ ń bẹ lẹ́nu wọn yóò ní wọ́n ń parọ́ wọn è ṣèyàn re tí wọ́n bá ń lọ wájú tẹ̀ ń wò wọ́n ẹ̀yìn lọ́kàn wọn wà ẹ̀ lè rínú wọn láyé eléègì àrà ni wọ́n gbogbo àwọn èèyàn rẹ̀ pátá àwa kọ òṣèlú tì aláàlẹ ṣe aníṣẹ́ burúkú níṣẹ́ ìdọ̀tí ni àwọn táwa pè ń jàǹdùkú tá a pè ní wèrè tá a pè ń gbẹ́jú ẹ̀ tá a pè wọ́n gbogbo orúkọ tí a rí láyé lórúkọ tí ọ̀dà àwọn làwa fi sídìí òṣèlú yìí bí èmi ṣe fojú wonú o àwọn làwa gbé ìdàlẹ́ lọ́wọ́ àwọn la gbébọn lé lọ́wọ́ àwọn la gbára agbára lé lọ́wọ́ àwọn la gbé machine gun lé lọ́wọ́ gbogbo agbára pátápátá àwa gbé wọ̀ wọ́n àwa ní kí àwọn ẹni yìí kàn máa darí àáfàá kàn máa darí pásítọ̀ kàn máa darí babaláwo kàn máa darí aráàlú ṣé wọ́n lè darí wa dáa ṣé wọ́n lè darí wa dáa ẹ̀ náà ẹ̀jẹ̀ àjọ ọjọ́ ìjì ẹ̀jẹ̀ kájọ rò ó ó dìgbà tá a bá tó nípinnu rere fa ká tó lè bọ́ núyà ọlọ́run bọ̀ ọlọ́run ni ó gbà ọlọ́run ni ó gbà wá ọlọ́run ò ní wá látòkè o ọlọ́run ò ní sọ kó wá gbà wá kalẹ̀ àwa lágbára wa ọlọ́run ò ní wá látòkè kó wá gbà wá kalẹ̀ gbogbo àwa àfáà mùsùlùmí àfáà kìrìsìtẹ́nì gbogbo babaláwo pátápátá gbogbo àwọn èèyàn ńláńlá onímọ̀ èèyàn ńlọ́yẹ̀kẹ́ wà nú òṣèlú irú yín ló yẹ kẹ́ ẹ jẹ gómìnà irú yín ló yẹ kẹ́ ẹ jẹ ọ̀nàrẹ́bù irú yín ló yẹ kẹ́ ẹ jẹ pírẹ́sídẹ́ǹtì àfáà tó ka alukurani láti wájú dẹ́yìn tó mọ gbogbo àdìtì tó wá jẹ pírẹ́sídẹ́ǹtì tó wá wo pásítọ̀ tó dáa tíwà rẹ̀ tutù tó náà mọ bẹ́ẹ̀ bù látọ̀ tó sọ láti pálí dé pálí tọmọ gbogbo sáàmù tó wá fi jẹgbákejì bó nílùú òsè ní tòrò àwọn eléyìí wọn ò ní rẹwà jẹ wọn sì máa bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n àwọn tá a gbé dàlé lọ́wọ́ yìí àwọn tá a gbé dàlé lọ́wọ́ yìí wọ́n láà fòjé bolóòsà lọ́wọ́ okùn bàbá ẹnì tí ọ̀bọ ẹ ti rí bẹ́yẹn àwa la gbé agbára ilé wọn lọ́wọ́ gbogbo agbára tá à ń wíyà wa la gbé lé wọn lọ́wọ́ a gbé lé wọn lọ́wọ́ tẹ̀sán wa di ó nǹkan ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ẹ jẹ́ ká fi ká fi làákàyè ká fi gbé e. ìyẹn tó ń padà bọ̀ wá ọ̀rọ̀ kù o ọ̀rọ̀ kù lẹ́yìn mo tó ń padà bọ̀ ẹ ṣé gan ẹ ṣé púpọ̀.